ولم يكن من المشركين إن يتتيها الأستاذ ابن الإسلام أبو الصفية سعد الإمام الصابوني الأثري في الله كيوبا ولوري ميوا تيمو ما باوا دارين gbogbo ọjọ́ Tuesday àtàlátà ní dèdè agogo mẹ́kànlá sí di agogo mẹ́kànlá àbọ̀ bákan náà ní gbogbo ọjọ́ Thursday ní dèdè agogo méjìlá àbọ̀ títí di agogo kan ní ìkànnì Royal FM ninety five point one ní ìlú Ìlọrin. Innal hamdalillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار طبعا وما يواتي عن برانيلي عن كرابي السلام عليكم ورحمة الله تعالى وبركاته آلي نيتو الحنفية الصمها ايتي اوران باكا تيو سون بوري تون باباون الاجي الصالي وما يا يا دان ساريا كيولا مبابا لكيولا kí ọba wa kẹ́ wọn gbogbo lọ́la tó bá rí bẹ́ẹ̀ kọ́ wọn bá sikin kó bá mú bá wọn. allahumma ighfir lahu warhamhu wa li jami'il muslimin amin. ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bá subhanahu wa ta'ala in tí a mọ̀ sọ̀rọ̀ ń parẹ̀ ni tó ń pè ní àtàwásúlù almashru' òun ni kéèyàn fi nǹkan ṣe àkàsọ̀ èyí tó ń pè ọlọ́run ọba àlìkẹ́ ó ṣe ní òfin fún àlùmọ̀ yìí náà kí wọ́n pè ní àtọwásùl òun náà ni kí èèyàn fi nǹkan kan ṣe àkàsọ gẹ́gẹ́ bí step débi téèyàn fẹ́ lọ lápèjúwe ẹni tó jẹ́ bíi kápẹ́ńtà lápèjúwe tó bá fẹ́ gun páànù á rí i pé yóò wá àkàbà yóò á fi kan ìgànná kó tó pé yóò á lórí páànù ilé tí ó fẹ́ kàn so eléyìí yẹ pé àtàwásùl ní ká fẹ́ fi ṣe bíi àkàsọ lọ́sọ̀dọ̀ ọlọ́run bọba àlìkẹ́ ọ̀la náà ní tí yóò máa ọmọ ọ̀tá bẹ́ẹ̀ sílẹ̀ yìí nígbà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ba sọ̀rọ̀ tààlà tí ó máa dẹ́rẹ́ lórí yẹn. naam ọlọ́run bọba àlìkẹ́ ọ̀la ń sọ fún wa pé ya ayyuhal ladina amanu ya ayyuhal ladina amanu taqullaha wabtagu ilayhi al-wasila ọlọ́run ọba àlekẹ́ ọlá ní ẹ̀yin tẹ́ ní ìmánì ẹ̀yin mùmínú òdodo ẹ̀páyà ọlọ́run ọba wabtagu ilayhi ẹ wá wá ní tẹ́ fi ṣe àkàsọ wá sí ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba ọba àlìkẹ́ọ́lá a rí i pé àyà yìí ìgbà tí ọlọ́run ọba àlìkẹ́ọ́lá ti ń pè wá ó ń pè wá pẹ̀lú okọ̀ kíni o okọ̀ ìmáàni wọn ni gbogbo ẹ̀yin tẹ́ ní ìmáàni ẹ páyà mi ọlọ́run ọba ẹ bẹ̀wò mi so wọ̀bìtẹ́gùn ilé ìhìlì wasila tẹ́ bá fẹ́ fi nǹkan kan ṣe àkàsọ̀ ọlọ́run ọba so ntọ́tọ́ ni bọ̀ bó la ṣe wá fẹ́ máa nǹkan tí a fi ṣe àkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba bára tàwa pé kí bùkátà wa kò lè bíyá èèyàn ní àwọn ìṣòro tí ń kojú yàn tó káyàn láyà èèyàn sì fẹ́ kí ọlọ́run bàbá kí ọlá kó bí àwọn nǹkan wọ̀nyí fún yàn bóò ni a ṣe wá àkàsọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run bàbá kí ọlá tí àwọn nǹkan wọ̀nyí tó fi di tí ó bíyá eléyìí ni ìtafẹ́gbé ẹ̀rọ lórí pọ̀lú yọ̀ǹdọ́ lọ́ba sọ́dọ̀ tàwa ọlọ́run bàbá kí ọlá ń sọ fún wa nínú àyà yìí قال يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة أفوى قتادة بن دعامة السدوسي يكون لهم تابعيني وأني تفسير آية ونقول تقربوا إليه بطاعته والعمل بما يقضيه wá nǹkan kan kẹ́ fi ṣe kí ni kẹ́ fi súnmọ́ ọlọ́run ọba ẹ súnmọ́ ọlọ́run ọba wa àríkẹ́ ọlá pẹ̀lú pé kí ni pẹ̀lú kẹ́ tẹ̀lé àṣẹ rẹ̀ gbogbo nínú àwọn nǹkan táfi tẹ̀lé táfi wá ìsúnmọ́ ọlọ́run bá alikẹ́ ọlá òun náà ni ká o ká tẹ̀lé àṣẹ ọlọ́run bá wal amalu bima yurdi bákan náà ka ìṣiṣẹ́ pẹ̀lú àwọn nǹkan tó yẹ pé yóò yọ ọlọ́run ọba ọba alikẹ́ ọlá ní inú. tó bá ń sọ̀rọ̀ nípa àtawassul láwọn tó yẹ pé ó bá ṣẹ̀rẹ́ ọlọ́run ọba ọba ọlá mu. nínú àwọn eléyìí a ìjọ pé àná muhammad sallallahu alayhi wa sallam so pẹ̀lú hadith tó fẹsẹ̀ múlẹ̀ náà hadith àná muhammad sallallahu alayhi wa sallam àwọn yẹn bẹ̀bẹ̀ kódà ìtọ́ pé nínú al-Qur'an al-Karim tí àná muhammad sallallahu alayhi wa sallam ń sàlàyé fún wa nípa oríṣiríṣi àwọn ànábì ọlọ́run ọba tó pé àwọn náà fi nǹkan kan ṣe àkàsọ nígbà tí wọ́n wà nínú àwọn ìṣòro àtàwọn míì náà pẹ̀lú ògbọ́dọ̀ sọ̀rọ̀ náà ta alábàbà ti ń bọ́ ètò lọ a máa rí àlàyé eléyìí ní ẹ̀kúnrẹ́rẹ́ alákọ̀ọ́ nínú àwọn ìwà àkàsọ̀ ètò pé ó bá òfin ọlọ́run ọba ọba àdìkẹ́lá mu òun náà ni àtàwásúlù bil iman kéèyàn fi ìmánì èèyàn téèyàn ní pẹ̀lú ọlọ́run ọba àdìkẹ́ọ́lá kéèyàn fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ìpọ́lọ́run èyí ń béèrè nǹkan báyìí lọ́dọ̀ rẹ musa wọlé ìmánì mi. kí ni ẹ̀rí eléyìí eléyìí wà nínú sọ́tọ̀ àlìmọ́wọ́ọ̀nù ọlọ́run ọba sọ pé ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ọlọ́run bá ń fún wa ní làbárì nípa àwọn tó jẹ́ rúre wọn ni rọ̀bánà olúwawa o ìlànà dájúdájú àwa gbogbo ayáyá sẹ̀mí ìnà mọ̀nádìyàn nípa àwọn ìjọ ni wọ́n wọn sọ pé ọlọ́run bá wò innana sami'na munadiyan yunadi lil iman agbọ́ olùpèpè kan tẹ́síkò ènìyàn ń pèpè lọ síbi tó ń pè ní mání àmì náà bẹ̀rọ̀ bíkùn wọ́n sọ pé ká gba ọlọ́run bá gbọ́ ká ní mání fa amanna àwa gba òjíṣẹ́ yẹn àgbàgbọ́ ẹni tí ń pèpè yẹn adá ìpèpè yẹn lóhùn àwa ní ọ̀bánà olúwa o fáàkìfìrì lánàá dákun foríjì wa fáàkìfìrì lánàá àbùnú bàdà ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ tá a fi ṣọ́ ṣàforíjì ẹ̀ fún wa ọ̀ká fìrì àná sí yìí àtìnà gbogbo ń tàbí fi ṣe wọ́n lọ́wọ́ bá bá wa há dànù ọ̀tọ̀ fana àbẹ̀wọ̀ bákan náà bàtà bá kú tábà kú dẹ́ka kú pẹ̀lú àwọn ẹni rẹ̀ dẹ́ka gbé wa jìde ní jìde pàjìde pẹ̀lú àwọn tẹ́jẹ́ ni rẹ̀ náà tábà wọ nínú àyà yìí a rí pé àwọn ẹnìyẹn kò sí títí ń bí ọlọ́run ọba subhanahu wa ta'ala ju wípé ìmánì rẹ̀ tó ní dábàá kan ìdá àwọn òjíṣẹ́ tí wọ́n ń pè òjíṣẹ́ tí ń pè yẹn ó dá òjíṣẹ́ yẹn lóhùn lọ́dà pé dá òjíṣẹ́ lóhùn òun náà mọ̀ yìí pé iṣẹ́ olóore ni iṣẹ́ yẹn ni wọ́n fi ń bẹ lọ́run báyìí pé olúwa wa o ah mo gbọ́ tí òjíṣẹ́ kan olùpèpè kan ti ń pèpè sí ìmánì ó sọ fún wa pé ká nígbàgbọ́ sí ọlọ́run bá tó dá wa mo á ní gbàgbọ́ sí òjíṣẹ́ náà mo tẹ̀lé ọlọ́run bá kún kéríjì mi ẹ wò ibi háyà dín ìsàláyà yẹn gbàdé kásíwájú tábà wo eléyìí á rí i pé ọlọ́run bàbá kìọ́lá ó ń fẹ́ bàbá fẹ́ fi nǹkan ṣe àkàsọ lọ́sọ̀dọ̀ rẹ̀ so nítorí bá jẹ́ pé ó jẹ́ iṣẹ́ olóore gẹ́gẹ́ bí ìmáàni wa gẹ́gẹ́ bí ìmáàni so eléyìí yẹn lè fi bẹ́ẹ̀ ọlọ́run bá mo sàwọlẹ́ pé ní ìmáàni sí al karim pé Al-Qur'an yìí sí àrí a musa segin ni musa firi musa musa biya bukata mi saforidi fún mi sàbẹ̀dá fún mi eléyìí nínú àwọn ẹni tó tọ́ tó jẹ́ àláàlí ní ṣẹ̀rá ìsìlámù tó ní ẹ̀rí náà Al-Qur'an Al-Karim yẹ. ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-tawassul bi-tawhidillah ká wá nǹkan kankan fi ṣe àkàsọ lápòjúwe tawhidillah subhanahu wa ta'ala pé ní mánì téèyàn ní gbé èèyàn máa ń ṣe ọlọ́run bá ní ọ̀kan ṣoṣo èèyàn kì í gbé ìjọsìn fún nǹkan míì àyàfi Allah subhanahu wa ta'ala tó kí àwọn ọlọ́run mọ́sàwọ́ láyé pé èmi ò kí ń sin ẹlòmíì wọn gbà púpọ̀ ọ̀kan ṣoṣo ní ẹ́ ó sì rìnlẹ̀ nílẹ̀ ní mi kò rú mi lójú rárá so ọlọ́run bá ọdákun bí àbùkátà mi sèmínà léèyàn àwọn ọmọ mi sọ wọ́n léèyàn àbí orílẹ̀-èdè wa bí ṣe ń rí yìí ọlọ́run bá sún fẹ́ aha nínú àwọn ọ̀nà tí ẹ̀ máa fi ń bẹ ọlọ́run bá tí ẹ̀ máa fi ń ṣe àkàsọ̀ tí èèmà fi ń tẹ̀kẹ́ fi ń bẹ̀rẹ̀ ọ̀bà tó lọ́mọ fi ń gba àdúrà yẹn yẹn irú mùsùlùmí tó bá mọ owó àwọn táǹkà ìwọ̀nyí òun lọ mọ àdúrà ṣe òun lọ mọ nǹkan gbà lọ́wọ́ ọlọ́run pàṣípàrọ̀ tààlà. náà ó lè pé kí ni ẹ̀rí eléyìí Nabiyullah Yunus alayhi salam ìgbà tí ẹja tó gbé mi ó bẹ̀rẹ̀ sí ní bí ọlọ́run ọba ó ní fanada fi dhulumat ọlọ́run bá ń fọ́n pé fanada fi dhulumat ó bẹ̀rẹ̀ sí ní pè ọlọ́run ọba nínú àwọn òkùnkùn subhanallah pé allah ilaha illa ant ọlọ́run ọba o kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ ìjọsìn àyàfi wọ allah subhanahu wa ta'ala nìkan subhanak mímọ àwọn ọlọ́run ọba inni kuntu min zalimin mo wà nínú ẹni tó ṣe àbòsí fún ara mi nínú àwọn alábòsí mọ alọ́n a sì gbàdúrà rẹ̀ lẹ́ẹ̀kan náà ó mi pín pàtó wọn gẹ́gẹ́ ti kọ́kọ́ fi kẹ́lìmọ̀ tàwhídì ó fi múlẹ̀ fọlọ́wọn bá ó sì jẹ́wọ́ pé ẹlẹ́sẹ̀ lòun mọ̀ sí ọ́ ọlọ́run nílẹ̀ kan náà a sì gbàdúrà rẹ̀ lẹ́ẹ̀kan náà so wọn jẹ̀yìn náà ó mìíràn gàm àwa làákò níbi ìbànújẹ́ tó bá bí ìfìtínà tó wà ń bẹ́ẹ̀ bí ẹja tó gbé mi nì wa kadhalika nunjil mu'minin ọlọ́run bí àwọn ọlọ́run ọba bá a sì máa ń la àwọn tó bá jẹ́ mọ̀mìnì nìyẹn bá a sì máa ń la àwọn mọ̀mìnì nìyẹn òun pé kẹ́lí máa ń máa ń nìyẹn ẹ̀bùn ọlọ́run tún fi wòye rẹ̀ pé ah, ó gbà pé kò sí kẹ́lìmọ̀ kò sí kankan tó lẹ́tọ̀ọ́ ìjọsìn àìfẹ́ Allah subhanahu wa ta'ala ó wá fi kẹ́lìmọ̀ yẹn bí ọlọ́run ọba nǹkan tó fẹ́ bí ọlọ́run ọba inú àwọn ọ̀nà tí èèyàn fi ń bí ọlọ́run ọba ní gẹ́gẹ́ bí mùsùlùmí. bákan náà ẹlẹ́kẹta òun náà ni kéèyàn bí ọlọ́run ọba pẹ̀lú àwọn asma'ullahi wa sifati kéèyàn bí ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ bọ̀tà aláwọ̀ kọ́ yìí màá fẹ́ kọ́ yẹ pé kí n kọ́kọ́ ṣàlàyé dáadáa nípa tí ó ní àwọn okọ̀ ọlọ́run ọba yẹn ẹ wo ọlọ́run ní walillahi al-asmaul husna fad'uhu biha suratul a'raf ọlọ́run ní òun ní àwọn orúkọ tó dáa tó rẹwà fad'uhu biha ọlọ́run ní àwọn okọ̀ yẹn lè fi bẹ̀mí subhanallah kí ni bí ń dákẹ́ eléyìí kéèyàn kan wo kọ̀ọ̀kan náà àwọn okọ̀ ọlọ́run ọba birrahman ya rahman irhamni ọlọ́run ọba wọlọ́ba tó jẹ́ aláàánú àánú rẹ̀ pọ̀ buhaya irhamni kẹ́mi eléyìí nínú àwọn àdúrà tó yẹ kó tọ́ nínú sẹ́yà ìsìlámù tó kọ́lọ́ ọ̀gá ní pé òun ní àwọn okò tó dáa ká fi okò yẹn bu kékeré ká fi bẹ̀rù ká fi bẹ̀rẹ̀ nǹkan lọ́dọ̀ wọn lọ́wọ́ bá. bákan náà kẹ́yà tó ń wọ pé yà Latif olùtúbì mo kọ́ ọlọ́wọ́n bá ọba Latif dákun ṣàánú mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn àyà tó yẹ kó àwọn kọ́ ọlọ́wọ́n bá ló síbísíbísí kí mùsùlùmí wa mọ̀ kó mọ̀ túmọ̀ subhanallah kọ́ wa mú wọn kọ́ mọ̀ fi nínú àwọn tá a máa fi ń ṣe àkàtọ̀ nígbà tá a bá wà nínú ìṣòro kan àbá wà nínú ìdààmú kan tá a bá fẹ́ bẹ́ẹ̀ kankan lọ́dọ̀ Ọlọ́run ba eléyìí ni àwọn ọ̀nà tí máa ń sábà bí tọ́lọ́ máa fi ń gba àdúrà yàn ẹlòmíì máa ń bí Ọlọ́run ọba yóò máa ṣàdúrà yóò Ọlọ́run gbàdúrà òun kò sí tọ́lọ́ òun fi gbàdúrà rẹ dípò kò màdúrà ṣe ni kò màdúrà ṣe tẹ́ bá fẹ́ jẹ́ mùsùlùmí tó fẹ́ tẹ̀lé ni mùsùlùmí bọ̀ lọ fi ṣe kí subhanahu wa ta'ala ló fi létí sí àkàsọ̀ wá sọ́jọ́ ọba rẹ̀. bákan náà atuma nínú àdúrà ní muhammad sallam tó wà pé as'aluka bi kulli ismin huwa lak ọlọ́run ò ń bì ọ́ pẹ̀lú gbogbo àwọn orúkọ tó pé ìwọ ọlọ́run wà lóní àwọn ọkọ̀ yẹn àwọn ọkọ̀ tó pọ̀ lọ́run lóní ó pẹ̀lú dákun mo fi bẹ̀ bí abùkátà mi ṣàánú mi kó mi yọ mi wàhálà yìí bí abùkátà mi ọlọ́run sì yẹn mo gbà á. naam ẹlẹ́kẹ̀ẹ́rin òun náà ni àtàwọ́sùn bí sifatillah òun náà ni kéèyàn wá àkàsọ̀ pẹ̀lú àwọn tó jẹ́ ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala lápòjúwe kéèyàn wò pọ̀ ọlọ́run ọba o mo sọ wọlá yìí pé mo ní mẹ́rin mo gbàgbọ́ pé ìwọ ọlọ́run ọba ìwọ lọ wà lókè aláràsí tó ó sì máa ó wà ń bẹ̀ ìmọ̀ rẹ̀ kọ́ kíkà gbogbo ayé kò sí tú ọlọ́run ọwọ́ ọmọ eléyìí sì dá mi lójú kò rú mi lójú rárá lákùsánù mi lákùsánù bí abùkátà mi eléyìí nínú àwọn ọ̀nà tó lọ́wọ́ bàbá àdìkẹ́ọ́lá tó máa fi ń bí abùkátà tó máa fi ń gbàgbá yàn ni. bákan náà kíyàn tó wa àwọn gẹ́gẹ́ hadith wa nínú sunan Tirmidhi ní Muhammad sallallahu alaihi wa sallam wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọn báyìí ya hayyu ya qayyum bi rahmatika astaghith ya hayyu ya kuyum ọlọ́mọ pé wọ́n bá láàyè wọ́n tó pé o ní fìgbà kan kú rí al-qayyum ìwọ́n tó pé ọ̀dá dúró fún ara ẹni o dádúró lẹ́yìn ẹnìkan o bẹ́ ara lẹ́yìn kankan o bẹ́ ara lẹ́yìn kankan o ní bùkátà lẹ́yìn kankan ya hayyu ya qayyum bi rahmatika astaghith yìí ń pè ọ́ kọ́ síkín kọ́ kú mi yọ pẹ̀lú àánú ọ̀yọ́ ọlọ́mọba ẹ̀wẹ́lẹ́ náà nínú ní àwọn sífà ọlọ́run bá ní ayé ọba àlàyé àwọn sífàtù kìíní sífàtù tìrìlíyà nìyẹn ọlọ́run bá yẹn ọba àlàyé ni àwọn sífàtìyà nínú àwọn ẹtẹ pé ó wà nínú òyìn ọlọ́run nínú àwọn tó wà lára ọlọ́run ọba ọlọ́run bá ọba àlàyé ni sífàtù dàtìyà nìyẹn tó ń pé kí wọn fẹ́lẹ̀ ìbẹ́lọ́run bá ọlọ́run bá máa ń láti fi gba àdúrà ẹlẹ́karùn-ún òun náà ni kéèyàn wá nǹkan kékeré fi ṣe àkàsọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ní gẹ́gẹ́ kéèyàn wo àwọn iṣẹ́ olóore tó dáa téèyàn máa ń ṣe kéèyàn fi bí ọlọ́run bọ̀wá nìkẹ́ ọlá gẹ́gẹ́ bí àsọ̀láàtì gẹ́gẹ́ bí wọn. bá ọlọ́run ọba wọ́n sọ pé ìrun tí ń kí èyí ń kí nígbà tí mo ti gbọ́ wà sí pé wọ́n ní ọ̀ràn èèyàn ní fún mùsùlùmí tó bá ti bàlágà kọ́ máa kí ó sì máa ń fa ìyọ́nú ọlọ́run ọba látòní lọ tàtọ́ tí wọ́n ti gbàgbà tí mo ti gbọ́ yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní síkíní o mo ti bẹ̀rẹ̀ sí ní sìn ọ́ kí n pa ìrún jẹ́ ó sọ pé ó sọ wọlé abẹ́ di àbùkátà mi eléyìí inú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń sọkí ní tí èèyàn máa fi ń wá àkàsọ̀ pẹ̀lú ọlọ́run ọba èyí tó tọ́ bákan náà kẹ́yìn tó ń wo bẹ́ẹ̀rù wàlẹ́yìn ìmọ̀ ṣe dáadáa sáwọ́ òbí yàn olùmọ̀sàwọ̀lá pa àwọn òbí mi nǹkan ń gbọ́ wọn lẹ́nu èèyàn rí wọn fi ń rí èèyàn wọn à sì bẹ̀mí ń sẹ́kàn rí láyé kí wọ́n á máa kún kí wọ́n lọ ọlọ́mọsá wọlé abẹ́ mo sì ti rárá sáwọ́ bí mi lákùn bá mi yanjú ọ̀rọ̀ mi yìí làmí ilé nínú àwọn ọ̀nà tí ẹ̀ máa fi ń sẹ́kìnnì tí ẹ̀ máa fi ń rí gbígbàdúrà náà ilé tó ìdìbò sì bá ṣẹ́gẹ́ ọlọ́run bá mu sọ̀rọ̀ tó ara ń bẹ̀rù àwọn sálàf wọ́n pọ̀ ọkùnrin kan ní náà tàbí ẹ̀yìn wọ́n pè ní haiwatu bishresh wallahi nínú àwọn tábìyìn ní àfa ńláńlá ni tẹ́pọ̀ ọmọ ń kó ní àwọn ọmọ kéwú tí wọ́n pọ̀ bìbà tí wọ́n ti pé ó bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ ní kéwú ìyá rẹ̀ ó sì wá bá ìyá rẹ̀ ó wá bá pé ayá háíwá jìlé ńlẹ̀ ayá lọ́ba ń dáyà gáfà wọn mi so ó sì pa àwọn ọmọ kéwú tì ó sì lọ eléyìí kò sí ti wọ́n fi ń tẹ́lẹ̀ ṣe àwọn náà fi ń ṣe kí ni wọ́n ń ṣiṣẹ́ wọn ń ra jàálẹ̀ fọlọ́wọ́n ọba lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ni wọ́n ń ṣiṣẹ́ pamọ́ ni irú àwọn iṣẹ́ olórí báyìí èyàn lè fi bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala. bákan náà àwọn tawassul tó yẹ kó tún tọ́ òun náà ni kéèyàn máa ń fi ìfúdò huquq wáyé pé àyàn ń sọ àwọn ìwọ̀ ìwọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba pé á èmi ò kí ń yẹ yẹ̀yàn mi ò kí ń disrespect sáwọn èèyàn á èmi kí ń tójú àwọn èèyàn mẹ́lẹ̀ o èmi ń sọ ìwọ wọn ọlọ́run sọ wọlé pé kákùn bí àbùkátà mi èyí aha eléyìí nú àwọn iṣẹ́ yẹn ń pè islam fẹ́ ká ṣiṣẹ́ gan mùsùlùmí tí ó bá ní iṣẹ́ kankan tí máa ń ṣe tí ò níṣẹ́ rẹ ẹ̀dá kúrò fi bẹ́lọ̀ ọba kúrò fi bẹ́lọ̀ ọba ní pé àwọn fẹ́ bẹ́lọ̀ ọba sọ̀rọ̀ tààlà àwọn iṣẹ́ tẹ́yìn bá ń ṣe tó jẹ́ àwọn iṣẹ́ olóore ẹ̀ náà ni wọ́n fẹ́ ká fi ṣèkínní kó fi bẹ́lọ̀ ọba bákan náà wal amana pé ìní àmánà pé tó bá gbé nǹkan sọ́dọ̀ tèmi má ṣe gbé dá padà fún tó bá fi iṣẹ́ nǹkankan rán mi kékeré bá wọn bá wọn fáwọn èèyàn pé ẹ wá bẹ̀rù fún pé gbé fáwọn èèyàn pé fáwọn aláìní ah wọ́n ti gbé fún mi òun náà yín sẹ̀sẹ̀ kìíní ń gbìyànjú kí n gbé fún wọn bá ti gbé fún mi lọ́mọsàwọlá bẹ́ẹ̀ bí àbùkátà mi gbogbo àwọn sí olóore yìí mùsùlùmí rẹ ó ní láti máa ṣe ojú kòkòrò kó máa sára pa tètè sí kó yára sí àwọn nǹkan wọ̀nyí tó tó pékin ni tí àwọn wàhálà bá dé tó kò síbẹ̀ ẹsẹ̀ wà láyé èèyàn ò rí àwọn pọ̀ wá tó rọ̀ tún bẹ́ẹ̀ gàgẹ́ náà wá ti wà láyé yàyí ó rí problem àmọ́ kó ní àwọn nǹkan iṣẹ́ olóore kalẹ̀ tọ́nà wọn ló ń sáwà bí láti yọkọ̀ ní wàhálà àkìní fi ń dàtọ́ lẹ́yìn bákan náà òun náà ní asọ́dàkọ ní àwọn tẹ́ǹtì lè fi bá àtàsọ̀ lọ́sọ̀dọ̀ náà bá òun náà ní sàárà tí ìbá ń ṣe gẹ́gẹ́ bí bákan náà ìrún náà àti sọ́dàkọ ọ̀rẹ́ síwájú àdékù bí kẹ́yàn máa rántí ọlọ́run ọba subhanallah alhamdulillah kọ́dà tó dé bí àwọn àgbà òṣèlú àlùmọ́sá tábà ń ṣe láàárọ̀ tábà ń ṣe ní ọ̀lẹ́hùn gbogbo àwọn kìíní yìí àní Muhammad sallallahu alaihi wa sallam fún wa so èyí tó jẹ́ ìsọ bẹ́ẹ̀ èyí tó pé gbogbo tí ń jó orí òjọ́ ìbẹ́ẹ̀ kí wàá máa ṣe ọ̀rọ̀ ọ̀pọ̀ ọlọ́run ọba o wọn lọ pé mo ní mánì sí pé àní Muhammad sallallahu alaihi wa sallam pé gbogbo àwọn kan wọ̀nyí á tí ẹ̀ bá ọlọ́run sì ni àmì mo sì gbà á ẹgbẹ́ náà ti dẹ́sà pé sọ́nù bẹ́ẹ̀ ọ Yunus alayhi salatu wassalam fastajabna lahu ọlọ́run àgbàdo àrẹ̀lẹ̀ kan náà. máa nínú àwọn tó tún jẹ́ àwọn iṣẹ́ olóore tí èèyàn tó máa fi ń tọrọ òun náà ni ìfẹ́ èèyàn tẹ́ bá ní sàmì Muhammad sallallahu alayhi wa sallam èyí lè ní musawọ́lá ìfẹ́ mi tí mo ní sàmì Muhammad sallallahu alayhi wa sallam mo mo fẹ́ràn náà kò rú mi lójú mọ́sàwọ́lá ìfẹ́ tí mo ní sanu Muhammad tó jẹ́ ẹrú rẹ tó jẹ́ òjíṣẹ́ rẹ nì lákùn bí àbùkátà mi eléyìí nínú àwọn ọ̀nà tí mùsùlùmí fi ń kó oyè ọlọ́run bàbá àyà ni. pé pé mùsùlùmí ò ní di kò sọ pé mọ́sàwọ́lá nàbì gbàgbà mi tó ọlá nàbì èsì iṣẹ́ rẹ ọlá tàbí Muhammad sallallahu alaihi wasallam èsì iṣẹ́ rẹ ìtẹ́nikọ́ òfin bẹ́lẹ̀ ọba ní iṣẹ́ ọ̀tọ̀ olóò fi bẹ̀rẹ̀ ọ̀nà kọ́mọ́sà wọlé kó mọ fẹ́ràn ànábì ọlọ́run sì nǹkan báyìí fún mi. so àbíká lómi òkú ẹlòmíràn ní kàábà mọ́sà wọlé kàábà subhanallah kàábà ìfisẹ́ rẹ̀ wọ́n ó ṣiṣẹ́ ni ó ṣiṣẹ́ kẹtọ́ dáa kọ́lá kọ́ kó o jẹ́ pé ìfẹ́ tó bá ní sí kàábà yẹn pé èmi tẹ̀fẹ́ dé kàábà yẹn ilé ọlọ́run lásán ọlọ́mọsà wọlé ìfẹ́ mi tí mo ní sí títàlù kí àwọn ọlọ́run èdè ọlọ́mọsá jẹ́ bùkátà mi ilé iná àwọn ọ̀nà tí mùsùlùmí fi ń béèrè àkàsọ wọn bá ń fi ń béèrè ogrédọ̀ ọlọ́run bá àyọkẹ́ àwọn kìnìún wọn yìí ṣe àkàsọ ọlọ́run sì ń yára mo fún ọgbà. bákan náà ìní ìfẹ́ àwọn sàhábà ní Muhammad sallallahu alaihi wa alihi wa sallam pé á ah, ọlọ́run sọ̀wọ́n ìpín tó bá Umar wọ́n dákọ̀ Usman wọ́n dákọ̀ Ali ni àtàwọn sọ̀hábà yòókù ìmọ̀ ń wù mí káyé pé akíníná ah, sí ìjákọ́ pé mo wà lásìkò wọn àmọ́ bàtà pé èyí sí pẹ̀lú wọn aláwọ̀ ní kí n wà lásìkò wọn ìfẹ́ wọn gbaná ọkàn mi ṣé pé lóòótọ́ sì ni ó ń pé lóòótọ́ bí tó ń sọ yẹn ìfẹ́ yẹn bẹ́ẹ̀ mẹ́mí rẹ lóòótọ́ sí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán ọ̀rẹ́ nu ni ọlọ́run sà wọlé abẹ́ sànù mi ilé ọ̀nà tí màá fi ń sekin tí màá fi ń rí a bá wo nínú Sahih Muslim ní àwọn pẹ̀lú àwọn àwọn akísọ asahabul gaf àwọn ìtàn wọn mẹ́ta kan tó wà nínú kòtò tó ń tráfì lọ àyíṣẹ́ mẹ́rin sọ̀rọ̀ ìbùkọ́ rí náà bákan náà. àwọn ènìyàn wọ́n wà nínú ọ̀gbùn kan nínú òhùn kan nínú àpáta àpáta kan wá já ọwá dìdì òhùn yẹn mọ́ wọn wọn àrùbí jáde oníkàlùkù wọn bẹ̀rẹ̀ sí ní bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìkànnì wọn lọ sọ pé ah ẹ jẹ́ ká bẹ ọlọ́run ọba pẹ̀lú àwọn tá a bá nínú àwọn iṣẹ́ olóore ní ọba bẹ̀rẹ̀ sí bẹ lọ́run kọ́lọ́run mo sọ̀rọ̀ pé òun ní àwọn òbí méjì láti dàgbàlagbà so òun lòun máa ń fún wàrà fún wọn nítorí jẹ òun lòun gbé fún wọn. wọ́n ní níjọ́ kan bẹ tó pé òun travel ọwọ́ ó jáde lọ dẹrin jẹ lọ kótó pé ó dẹrin kótó pé yóò dé so nǹkan bùkátà kan fa sára bí tí o ti tètè dé lásìkò yẹn àwọn òbí yẹn ti wá sùn ìyá àti bàbá ti sùn subhanallah so ó sì ní àyè ó ní ìṣe kan tí máa ń ṣe yóò kọ́ fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ló jẹ́ náà kó tó fún àwọn ọmọ rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ kó náà tó wá jẹun bọ̀ látara pé sábàbí kan fà kò jẹ́ ó tètè dọ́dọ̀ àwọn òbí yẹn ó wá dẹnu tó pé ó wá gbé kíni wàrà tó fún yẹn mọ́tò tó bá àwọn òbí yẹn lọ sùn ó wá dúró bẹ́ẹ̀ kò sùn títí sílẹ̀ fi máa tó wà ń bẹ ọlọ́run ọba pé ọlọ́run ò tí wọ́n fẹ́ mo ṣe eléyìí tí mo ṣe yìí nítorí ìrẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala dákun àwa ṣípayá òkúta tó dé wa mọ́lẹ̀ yìí a sì rán ká máa rí ọ̀nà jáde sọ ọlọ́run akẹ́ ó ti sọ bó ṣe bẹ́rọ̀ ọba báyìí kí ní ìṣẹ́ wa sínú àbá kékeré ẹnì kejì náà tó yà hadith yàrá ìṣógun ni ẹnì kejì náà tó bẹ́rọ̀ ọba pọ̀ ọlọ́run ọba ò mọ́sàwọ́lá pé ìjọ kan tí ọmọbìnrin tó jẹ́ ọmọ ọ̀nkù obìnrin náà jẹ́ obìnrin tó rẹwà bọ̀háyà ó wá wù ú kóun tẹ̀ bá ti zìnà so ọmọ yẹn wá ní condition kan ni pé tó wá fi lè fún òun ní eh, one hundred dinar bí wàá lápẹjù kan ni pé bí hundred thousand lápẹjù yìí wọn dáadáa inshallah yín sì fún ọ ọ wá tí wàá wà láàrin. Ah, ọwọ́ méjèèjì àtẹsẹ̀ rẹ̀ kó máa ṣe fasádù pẹ̀lú rẹ̀ lẹ́ẹ̀kan náà láàrin ní obìnrin ó sì bẹ̀ ọlọ́wọ́ bá má já ń tọ́ pé ọlọ́wọ́ bá fi síbẹ̀ ṣé pé kí ní ẹ̀dẹ́ wọn fẹ́ já pẹ̀lú ẹ̀tọ́ ọlọ́wọ́ pẹ̀lú ọ̀gẹ̀ yẹn máa fi ń já gbé má di fúláwà mi ó lé ọlọ́wọ́ bá bá àwọn lẹ́ẹ̀kan náà bó sáré ṣe jí nínú ó ń tọ́ pé òun bá ṣe eléyìí tó tọ́ ọlọ́wọ́ bá tóun sì fi obìnrin yẹn lẹ́tọ́ òun bá ṣe fáwọn ní àbáyọ bákan náà afọ̀tẹ̀yẹ sì tún wá sí níwọ̀nba ẹnìkẹta náà wá ní òun gba ẹnìkan kọ́ bá òun ṣiṣẹ́ òun wá fún un ní owó ọkọ̀ owó yẹn lẹ́kọ̀ọ́ bọ́lọ́ òun látara pé kò gbowó yẹn òun sáà pútọ̀ òun bá bá fowó rẹ̀ ṣe bísínẹ́sì òun fi ń sàwọn ẹran adìẹ gbogbo ẹ̀ ó padà di pé ó ń dìbì màlúù padà di nǹkan ọlọ́run padà fàlùbákà sí fún ọ padà di tọ́pọ̀ látara bẹ́ẹ̀ ó padà wá dé ọdún tó ti pẹ́ ó ní òun agbó òun ní atọ́ máa bọ̀ àwọn dúkìá yìí wọ́n ló ní ọ̀nà àwọn fi mí tẹ̀ yẹ náà ah, tí ah, n fẹ́sẹ̀ yẹ wọ́n ló ní mọ̀ kó lọ tó pé ó nínú ọkùnrin yẹn dùn sí kó lọ tó pé òun bá ṣe kíni tó tu ọlọ́run ọba ìkẹ́ ọlá dákun ń sàf bá a tó kù nínú àwọn àpáta òkúta tó dí mọ́wà yìí dákun bá wa sí kó mẹ̀yányá ọlọ́run ọba ìkẹ́ ó sì kíni ó sì kó fún wa nínú pé àdúmọ̀ Muhammad sallallahu alaihi ẹ̀rí pé òun ní sọ ìtàn yìí fún wa láti pé káfí lè mọ ọ̀nà tí ẹ̀ máa fi ń bẹ ọlọ́run ọba tẹ́ bá ń wá a kà sọ̀rọ̀ kíkọ́lọ̀ ń kó bí abùkátà yàn tó ń wá ń tọ́ fi ṣe àkàsọ́rọ̀ náà ba àwọn nǹkan tó jẹ́ bí iṣẹ́ olórí wọ̀nyí iná ni èèyàn máa ń lò láti fi bẹ ọlọ́run ba subhanahu wa ta'ala. naam bákan náà nínú àwọn nítorí jẹ́ àwọn iṣẹ́ olóore tí èèyàn tún máa ń ṣe ààrẹ náà ni ìmáa dẹbí pọ̀ fẹ́ràn pọ̀ lọ́wọ́ mọ́sáwọ́lá pé ìmáa ń mi pọ̀ ìkín sí ọmọ yàbí yàtán musa sí kẹni musa bí àbùkátà mi pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run bá tó ń ta alábi tí a ti dúró ní òní ni ta bá rí àwọn ìpèpè kọ̀ọ̀kan so inṣàlá ń pe nọ́mbà mi ń sìn ẹ tó bá ní ìbéèrè àbí ọ̀rọ̀ kankan kan pa pèsè nọ́mbà yìí zero eight one four four six eight two zero nine five lẹ́ẹ̀kan sí zero eight one four four six eight two zero nine five. bí ọ̀rọ̀ tàwásù tá a bára sọ yìí ló fi jẹ́ pé abọ́dọ̀ owó táwa wo àwùjọ wa a rí i pé subhanallah àwọn nǹkan kan ní àwọn àdúrà tó ṣe kọ̀ bá a mú rárá tó ó pọ̀ gan-an. Fẹ́jú Hello. Assalamu naam kílẹ̀ naam ìbéèrè lẹ́ni fún wa hello ẹ̀bẹ̀ náà ẹ̀bẹ̀ bismillah pé ó ti já àgọ́ so náà sọ pé tàwọn ti bẹ ọlọ́run bá sọ̀rọ̀ tààlà ó ní àwọn

al-asari ọmọ ìyá tó sponsor program náà ó ní ẹ̀rọ ó ní bàbá àwọn alhaji sọ́ọ́lù ọmọ ìyá ya dan sáré àkọlọ́n bá kọ́ba kẹ́ kọ́ba allahumma maksira wa hamu subhanaka allahumma hamdik sallallahu alaihi anta astaghfiruka wa atubu ilayk assalamu àtìrí wọn bá tó dọ̀rọ̀ rí àtòrí láyé ò ará mi ò ìgbà òtán lọ bí ọ̀pá ìbá. nítorí pé ó ti jó lọ́lá nítorí pé ó ti jó lówó àwọn tó ti jọ ń ṣe tẹ́lẹ̀ rí àwọn tó ti jọ jẹ́wọ́ léwọ́dé ọ̀wọ́